الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على القوم الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله الأمين صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أدوكني أدلون atọ́lọ́ ìkẹ́ àti gẹ̀tì ọ̀pọ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn sàbẹ́ àtàwọn ìmọ̀ wa muhammad ìyọ́nú ọlọ́run ọlọ́run jẹ́ wọn bá ògbó wọn gbé o ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ yẹ wá lẹ̀ kó ń bí ìkẹ́ àtàánú rí ọlọ́run ìjókòó tòní lágbára ọlọ́run ọba ìtẹ̀síwájú òun ni yóò tún máa jẹ́ nípa èrò burúkú àdìọ́kàn tí ò da ìgbàgbọ́ tí ò sunwọ̀n èyí táwọn ṣíà tí a ní léyìí tó ṣe wípé wọn yẹ fi ṣe mùsùlùmí o mùsùlùmí àgbà ńlá ayé náà wọn ò sì gba ti àwọn ṣíà sẹ́ni tí ń ṣépè láwọn sàbẹ sẹ́ni tí ń bú àwọn sàbẹ sẹ́ni tí ń pọlọ́wọ́n bá ní aláìmọ̀kan ńlá wà á sọ pé ní mùsùlùmí bí pọlọ́wọ́n sànù wa níbi tá a ti dákẹ́ wọn nọ̀rọ̀ nípa ìgbàgbọ́ wọn èyí tí a ní nípa ìyẹn àkéèdàtò rọ́jìà nípa pé àlééfà àwọn tọ́kàyìn o àlìkọ́ àlìkọ́ ìmọ̀ wọ́n ní sì ń padà bọ̀ wá sílé ayé yẹn nígbà tí ayé ti máa ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán nírọ̀lẹ́ ayé wọ́n ní ní àfa àwọn wọ́n ní níyọ̀ wá nígbà ọba dé gbogbo ẹ̀tọ́ ṣíà èyí táwọn kan ti ẹ ti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀nìyàn gbà padà tí ó sì fi lé àwọn ṣíà lọ́wọ́ ẹjá máa tẹ̀síwájú ìkànnì àṣáájú wọn asayid al-murtado nínú tírà rẹ̀ almasailu an-nasiriya níbẹ̀ ó sọ bẹ́ẹ̀ pé inna ababakrin wa umar yuslabani yawma idin ó nígbà tí alqaim nígbà tó bá dé àtàbùbákìrì àti umaru àwọn méjì wọn kàn wọn má gbélébùú lọ́jọ́ náà lọ́hùn aláṣájáratin fi zaman mahadi ìyẹn wọ́n kàn mọ́ igi nígbà tí máàdì tàwọn tọ́ba dé yàtọ̀ sí máàdì yàtànàbí sọ nípa rẹ̀ alẹ́dí sàmúnáwó kọ́ìmọ̀ ali muhammad wọ́n pè ní kọ́ìmọ̀ ali anabi muhammad sallallahu alayhi wa sallam wàtàkùn ṣẹ́jàràtọ̀ rọ́tìbá nígbà ọba dé igi tí wọ́n fi kan abubakar àti umar igi yóò tutù kọ́bla sọ́ọ̀lù síwájú ká tó kàn án tí a bá ti ń kà wọ́n máa tán báyìí bẹ́ẹ̀ ni gíun òní yóò sì máa gbẹ yẹn ni pé ńgbà tí àlééfà wọn nígbà ọba dé Abubakari o wọn kàn mágbélébù igi tí wọn kàn má yóò tutù kí wọn tó kàn má ní a bá ti ń kàn má tán bẹ́ẹ̀ ni gíun òní yóò sì máa gbẹ ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ kànjankànjan èyí táwọn èèyàn paru paru yìí tí a ń sọ nípa àwọn tí a jẹ́ ọlọ́lá nínú àwọn ẹ̀dá tí a lóore jùlọ. ìkànnì àwọn àfa àwọn náà sọ pé idha dhahara al-mahdi fa innahu sayuhyi aishata ummal mu'minin wa yuqimu alayha al-hadda wọ́n nígbà tí àlééfà wọn ètò gbẹ̀yìn nígbà ọba dé wọ́n ní yóò jí màmá aisha radiyallahu anha nínú sàárè ọba tí a jiyàn tán yóò wà fún ọ ní hadu ìjìyà pé a ṣe sìnà ta'ala Allah فالله سبحانه وتعالى برأ عائشة رضي الله عنها مما يقوله الشيعة لعنة الله عليهم ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti mọ mọ̀mọ́ wa aisha mọ̀mọ́ aisha kì í ṣe aṣẹ́wó obìnrin ẹ̀dá tó mọ́ tó jẹ́ olódodo òní wọ́n jẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ṣíà ọ̀rọ̀ tí a sọ nípa wọn ilẹ̀ ti gbọ́ wọn. àwọn ṣíà ọ̀rọ̀ wọn ọ̀mọ̀mọ́ lórí eléyìí wọ́n tún tẹ̀síwájú nípa ọ̀rọ̀ rọ́jíwá wọn wọ́n ní màfúùmù rẹ̀ ni pé kọ́ọ̀lù bìrọ́jà àti jẹ̀mí ìṣìyà wọ́n ní gbogbo ẹni tí bá ti ń jẹ́ sí àpáta tó bá ti lè kú wọ́n tún dẹ́mi padà sí lára wa imatuhum wa jẹ̀mí ọ̀kọ̀sọ́mi gbogbo àwọn tí wọ́n bá jẹ́ oníjà sí àpátápátá gbogbo wọn pátápátá ni wọ́n tún jí dìde wa hadhihi al-aqidatul khurafiyya tukshifu al-hikd al-kamil fi nufusihim walladhi yu'abbiruna anhu bimithli hadhihi al-asatir gbogbo àwọn èrò burúkú tí ń bẹ lẹ́mìí àwọn ṣíà sáwọn tí wọ́n jẹ́ mùsùlùmí òun náà ni wọ́n ń fi àwọn ọ̀rọ̀ àròbájọ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn àlọ́ àpamọ̀ yìí òun ni wọ́n fi ń gbè lẹ́sẹ̀ tí ń sọ nípa ète burúkú ètí ẹ̀ nínú kìí ta tí ń bẹ nínú ẹ̀mí wọn sí gbogbo mùsùlùmí àgbáyé ìtí wọ́n gbà lérò pẹ̀lú àrọ́jíà al-intiqam min khusumi wọ́n ní gbogbo àwọn tí a máa ń bá sí àsọ̀tà pátá tó wọ́n ní nígbà tí ó bá di àsìkò wọ́n gbé onítọ̀hún wọ́n gbé dìde tó ńgbà bá gbé àdìde tán àwọn ṣíà wọ́n wàá fìyà jẹ onítọ̀hún wàláàkín mẹ́ni kòsó mo ṣíà tí wọ́n sọ pé àwọn oníjà àwọn àwọn oníjà wọn àwọn olùtọ́ àwọn ṣíà kòsọ́tà tí a ní ju àwọn tá a jẹ́ mùsùlùmí alùsùn náà wal kitab alùjàmáà àwọn tí wọ́n gbàgbọ́ pé ajé ọ̀tá àwọn àwọn nù. faqad dhakara al-Majlisi fi kitabihi Biharul Anwar Majlisi nínú tírà rẹ̀ tó pè ní Biharul Anwar an abi Busayr an abi Abdillah qal qala li ya aba Muhammad kani ara nuzul al fi masjidi asahla bi ahlihi wa iyalihi ẹnìkan náà àwọn ṣàǹkóṣàǹkó wọn nínú tíra rẹ̀ tí ó kọ ìyẹn al-Majlisi nínú tíra rẹ̀ tó pè ní Biharul Anwar ó ní Abu Basir ó ní ọgbà ọ̀rọ̀ wá látọ̀dọ̀ àbí Abdullahi àbí Abdullahi onígbà tó ń wọ àbá Muhammad báyìí gbígbà pé ń sọ kalẹ̀ bọ̀ wá ìyẹn àlefa àwọn tọ́kàyìn alikọ́im onígbà pé ń sọ kalẹ̀ sí mọ́sálásí sáálà òun àtàwọn ará ilé àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ yẹn jọ ń sọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ tí wàá sọ pé fàmáyà kọ́nù mi ní àlè dìmà ti rìn dà o àwọn tí wọ́n bá jẹ́ àlòdìmà àlòdìmà làwọn tó ṣe pé wọ́n kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n ń gbé lórí ilẹ̀ àwọn mùsùlùmí kí ni tí ó jẹ́ ìpín tiwọn nígbà tí àlééfà tó kẹ́yìn nígbà tó bá dé ilé ayé ó ní sayo salimu hom kama salamu rasulullah yẹn ni pé kò ní báwọn eléyìí ọjà o ntí ọkà sí fún wa ni pé ẹ máa san ìsákọ́lẹ̀ ẹ sì máa jayé orí tiyín ẹ máa ṣe lọ ẹ máa jayé oyin lọ kò ní bá wọn jà ó lóun wá béèrè wípé ọ̀dà àwọn ni wàá síbò ńkọ́ ìyẹn àwọn tá a jẹ́ àlùsùnà wàlìjàmáà ó ní àwọn eléyìí àwọn tí wọ́n bẹ ilé yapa wa ìnà láàkọ̀dẹ̀ àhàlàlà nà ní máa àwọn títa ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fún wa ẹ̀ ń dàkìyà mi kọ́ ìmínà nígbàtí àlééfà tó kẹ́yìn nígbàtí ọba dé fàlìyàwó muharramun alayna wa alaykum kadhalik lónìí rárá kò tí ya yá àsìkò tá a fi yà jẹun ò tí ì tó ó dìgbà tí àlééfà wọn nígbà tí ọba dé lára àwọn àdíọ́kà àwọn ṣíàánù lára àwọn èrò burúkú ìgbàgbọ́ tí ọ̀dà èyí táwọn ṣíà ti á ní oní àkídàtú àtàkìyà ìtumọ̀ àtàkìyà ó ní ibahatul kadhbi wan nifaq ìyẹn lè wùwà ojú òjì ojú èjì ìyẹn sì lè wùwà mùnàfìkì ìyẹn lè parọ́ kò sí nǹkan tó burú láti parọ́ lọ́dọ̀ àwọn ṣíà yẹn ni wípé ìtumọ̀ ṣíà ìtumọ̀ taqiyya lọ́dọ̀ àwọn ṣíà àǹtakùlà àwòtafàlà gẹ́rọ màtàǹtẹ́kìtì oníkéyìn ó sọ nǹkan kan jáde lẹ́nu tí ó yàtọ̀ sí ti ń bẹ nínú gbáyìí tàbí kéyìn ó ṣe nǹkan kan tí ó yàtọ̀ sí ti ń bẹ lẹ́mìí yàn gangan láti ṣe èyí ó ṣe bẹ́ẹ̀ torí pé èèyàn fẹ́ dá òmìnira rẹ̀ kó ń bi aburú ẹ̀mí tàbí kó lè bá a fi sọ àpọ́nlé àtọmọlúàbí ara èèyàn léyìí tó ṣe pé ṣẹ̀ríà Islam kò faramọ́ kéèyàn parọ́ ìwà mùnáfìkì ṣẹ̀ríà ọ̀fẹ́ ká wò ó bákan náà àwọn wà tí ọ̀dà pátá gbogbo ẹni ṣẹ̀ríà ló lè wà kú nídìí rẹ̀. balzaamu anna rasulallah sallallahu alaihi wa sallam fa'ala wọ́n ní tẹ́kíyà yìí ká parọ́ ka ìgbára ẹni lẹ́yìn wọ́n lànà bí gangan ti ṣe sallallahu alayhi wa sallam àwọn sọkúsọ wọ́n ní òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam nígbà tí abdullahi ibn Ubayy ibn Salul nígbà tó ń jáde láyé tọ́jú olórí àwọn mọ̀nàfíkì wọ́n lànà bí wá láti kírun sí la faqala Umar Umar wá sọ fánàbí pé ẹ́n eré ànábì ta ló fẹ́ kírun sí la alam yanhaka Allahu an dhalik ebe lọ́n ti sọ fún ọ̀pọ̀ gbọ́dọ̀ kírun sí la kí ló fẹ́ kírun sí la sí wọ́n lànà wá sọ fún Umar pé wayilak kí ni tọ́lọ́ lọ ìrọ̀ wọn márùn máa yìí rírí kàmá kóòtù kí lọ́mọ tí mo fi fún nígbà tí mò ń sàdúrà fún ẹ́ inni kóòtù Allahumma uhshu jawfahu nara wamla qabrahu nara wa asrihu nara wọn lànà bí wọn tánà bí sọ wọn tún parọ́ mánà bí wọn lànà bí sọ pé ń sàdúrà fún yìí pé mò ń sẹ́ fún ní tí mò ń sọ fún ni wípé Ọlọ́run o ọlọ́run jẹ́ okun fún ná wàá jẹ́ òǹgàngọ́ wọ̀ ná níbi tí yíyà ti dùn iná dáadáa ẹ omi ẹ ti ń fi àfi tì ẹrọ ti sọ́dọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam tánàbí sọ pé man kadhaba alayya muta'ammidan ẹ̀ ń bá màmá tó parọ́ mímí Muhammad kó nítọ̀hún kọ́ gbàgbé tí ń jẹ́ àlùjánnà kọ́ lọ pèsè kọ́ lọ tọ́jú àga tí ó fi jókòó sínú náà mo rò pé ṣé à ń gbà wọn ò ní mà wọn ò rí àdéhìí wọn ò rí ka kódà Al-Kulaini nínú tírà rẹ̀ tó pè ní Usulul Kafi ọ̀n sọ bẹ̀ wípé qala Abu Abdullah ya Aba Umar inna tis'ata ashari din fi taqiyya wọ́n ní Abu Abdullah ọ̀n sọ fún Aba Umar wípé ìrùkọ́ ọmọ pàtàkì taqiyya ìyẹn pípa pàtàkì rẹ̀ ìdá mẹ́sàn-án mẹ́wàá nínú ẹ̀sìn ó ní pẹ̀tẹ́ tókíyá tàbí tẹ̀kíyá ẹni ọ wà kódà níbi tó pàtàkì dé ládínà lèmọ́nlá tọkíyá tala o ẹni tí ó bá máa pa irọ́ kó jẹ́ ológìdì irọ́ pátápátá níbi ìwà àtiṣe àti bí ọ̀rọ̀ rẹ̀ kò sẹ́sìn fúnra onítọ̀hún ẹ̀sìn rẹ̀ ò tí ì fìdí múlẹ̀ bí kò sí pé àtúkì àtọ̀fẹ̀ kó lè ṣe kò síbi tí yóò ti lè lo tókíyá tí yóò ti lè pa irọ́ kódà bal wasala lihal inda rawafida fi jawaz lihal fi bigayri la min babi taqiya kódà lọ́dọ̀ àwọn ikọ̀ tí a tún wí wọ́n ní kò sí tó burú kéèyàn òfin tó bá yàtọ̀ sọlọ́wọ́n ba kéèyàn òfin búra tó bá ti jẹ́ pé lọ́ndà taqiya ilẹ̀ yẹn bá gbé gbà kódà àwọn rawafida àwọn ṣíyà bákan náà yarawna tuqiya faridatan la yakun al madhhabu illa biha wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀ràn yẹn tó ṣe wípé ìlànà kankan ò tí ì lè láṣeyọrí kò tí ì lè dúró àfi kéèyàn lo tẹ́kíyá kéèyàn ọkọ̀ parọ́ náà kó tó di wípé ọ̀rọ̀ rẹ̀ wà bójú lò ẹ má wà wọ́n ṣíyàn o sẹ́ni pé òun rádaràda pátápátá ni wọ́n wọn kì í ṣe mùsùlùmí o ìsìláàmù ọmọ wọn gbogbo mùsùlùmí ayé wọn sì bọ́wọ́ bọ́sẹ̀ kú ọ lára wọn. nínú àkídà wọn ṣíyà nínú ìgbàgbọ́ wọn ó tá a pè ní àkìdàtò tìǹà alẹ̀ tí yóò mìnú bí a àrọ́fídọ̀ wọ́n tún nígbàgbọ́ nípa tìǹà tìǹà yìí láti bí ẹrẹ̀ ńlọ ti wá ẹnipẹ́ tí ara rẹ̀ ọ̀bá dá tí a bá ilé mú nínú ẹrẹ̀ yìí tí a bá fi sí i lára yóò sì máa rí wòsàn kíákíá lójú ẹsẹ̀ ní tí a gbà lérò pẹ̀lú tìǹà lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ ìyá tìǹà tún kọ́bìrì Hussein ó níbi sàárè Hussein ọmọ Ali ibn Abi Talib radiyallahu anihuma. ìkànnì àwọn nẹ́kọ̀lá àdùdùláàlì ìkànnì àwọn aṣáájú wọn tó jẹ́ ní àná tí a ń pè ní Muhammad an-Nu'man al-Harifi tí a máa ń pè ní Asheikhul Mufid nínú ọ̀rọ̀ rẹ̀ nínú tíra ìpè tó pè ní al ọgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Abu Abdullah anahu qala fi tini al-Husayn ó lọ sọ sí ó sọ nípa pàtàkì yèèpẹ̀ àbí ẹrẹ bíi sàárè Husayn òní ìwòsàn lẹ́rìn o min kulli da gbogbo àrùn pátápátá ńlọ wúlò fún wàwà dawawul akbar ó ní oògùn ètò tóbi jùlọ kí lóògùn tó tóbi jùlọ ìpẹ́nu sàárè al-Husayn ìní àtúntò tó lóore jùlọ ẹ máa wo àìmọ̀ kan bó ṣe ń bá àwọn èèyàn fínra ẹ máa wo àìmọ̀ kan bó ṣe ń da àwọn èèyàn láàmú ẹ wo àìmọ̀ kan bí ṣe ń pa wọ́n kú lọ kọ́lọ̀ńkọ́jọ kọ́sàánú wa. nínú ọ̀rọ̀ mi wọ́n ń sọ nípa ẹrẹ̀ tàbí yẹ̀pẹ̀ sàárè Al-Hussein wọ́n ní wà amánu bí idhnillahi ta'ala wọ́n ní nǹkan àfọkànbalẹ̀ ní ẹni ọba balẹ̀ tẹ́rù má bàa tó bá ti lè lo yèèpẹ̀ sàárè Al-Hussein ààrẹ ti yánu ó ti gbádùn tán yányá yóò rí fọkànbalẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run nínú rẹ̀ anarọ́jùlá sáàlà sọ́ọ̀dẹ̀kọ antana wọlé tọ́lùbàtà Al-Hussein wọ́n ní arákùnrin kan ó bè lọ́wọ́ asọ́ọ̀dẹ̀kì kan náà ìmọ̀ wọn nípa yèèpẹ̀ ń pé sóun lè bu díẹ̀ dání níbẹ̀ fakọ́lá òsọ́ọ̀dẹ̀kì fàyídà tanawalta fakọ́lá tó bá ti bò ó máa ṣe ládùúgbà tó bá fẹ́ máa lò bó sì máa lò ní pé ọlọ́mìnira as'aluka bi haqqil maliki alladhi qabadaha wa as'aluka bi haqqin nabiyyi alladhi khazanaha wa bi haqqil wasiyyi alladhi halla fiha an tusalliya ala muhammadin sallallahu alayhi wa sallam wa ali muhammadin wa an taj'alahu shifaa min kulli da wa amana min kulli khawf wa hifdan min kulli su'in yẹpẹ náà yẹpẹ sàárè hussein oní asọ́dẹ nǹkan òwòsàn lẹ́yìn tó ṣe wípé ọlọ́run sọ pé wàkọ́ làrọ́bù kọ́mọdéhùn ni astajib lakum ọlọ́ni ẹ pè mí ń dá yín lóhùn ìwòsàn ọ̀dọ̀ ọlọ́run ni kò wá sí i kí ni yàtọ̀ láàrin mùsùlùmí èyí tó nígbàgbọ́ wípé ìpè sàárì ẹnìkan bó ń bá ti bù ú àlàáfíà ti dé kí ni yàtọ̀ láàrin tiẹ̀ náà àti kèfèrí ọ̀ṣẹ̀bọ lójú méjèèjì tí ń sọdún eléégún kí ni yàtọ̀ láàrin àwọn méjì kò sí yàtọ̀ èkíní kejì wọn wọn ṣẹbọ sọ́lọ́run èkíní kejì wọn ó gbé ntí èsè ó gbé ìjọsìn sọ́dọ̀ ẹ̀ tí kò ṣe pé kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn. wákìl wọn ní arákùnrin kábíyè lọ́wọ́ asọ́dík nípa yìípẹ̀ yìí bíyàn bá bù ú bó lẹ́yìn ó ṣe lò ó ó wá sọ fún pé tó bá ti lè bù ú ntọ́ màsí ládùúgbò ni pé Allahumma ìrẹ́ ọlọ́run ẹni as'aluka mò ń tọrọ lọ́dọ̀ rẹ haku ìwọ tí alimaliku lẹ́dí kọ́ bá dọ̀ à màláíkà tó kọ́ bu yèèpẹ̀ yìí ìwọ tó ní lórí ìrì ọlọ́run hmm, kò sẹ́ni àka tó níwọ̀ lórí ọlọ́run o wọ́n níwọ̀ tó ní lórí ọlọ́run àwọn fi bẹ̀rẹ̀ bá o bákan náà haku nàbí yìí alẹ́dẹ̀ kọ̀zánà ìwọ ẹ̀tọ́ ànábì tó kó àwọn nǹkan yìí tó kó pamọ́ àwọn fi wọ àwọn fi bẹ̀ ọ́ wọnẹ̀sì alùka wàbí hákìlì wàsíyì bákan náà ìwọ wàsíyì o ẹni tó ṣe wípé hàlàfíà ẹni tí a gbé sínú kòtò yìí ìyẹn Hussein àwọn fi ń bíọ àwọn fi ń ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ìkíní àǹtọ́sọ́lẹ̀ àlà Muhammadin kọ́ba ní sìkẹ́sìgẹ̀ fanabi wa Muhammad wàhálà àlè Muhammad àtàwọn ará ilé ànábì wà á ń tajà aláwo ṣèfà àn min kulli dáa jẹ́ kí yé pẹ̀yì kọ́ máa jẹ́ ìwòsàn kúrò bí gbogbo ti ń jẹ́ àrùn pátápátá kó sì máa jẹ́ aman ìfọ̀kànbalẹ̀ kó mi tí bá ń pọ̀ òun láyà àti ìṣọ́ kó mi gbogbo àbúrò ayé pátápátá eléyìí òun náà tún jẹ́ àdìọ́kà mi lọ́dọ̀ àwọn ṣíà wọ́n nígbàgbọ́ wípé yèèpẹ̀ sàárè Hussein bẹ́yàn bá bù ú yóò máa jẹ́ ìwòsàn tó yanjú tó dájú fẹ̀ǹtì ọba lò ó bí a ṣe ní ó abala míì máa akídàtu rọ̀fídà fi ahli sunna àwọn tá a jẹ́ ahli sunna wal jamaa àwọn tó yẹ pé kùránì ètí ń bẹ lọ́wọ́ wáyé iná là ń lò àwa mùsùlùmí àgbáyé yòókù ìhà wo ni ṣíà kọ sí wa kí ni bàbọ̀ táwọn ṣíà tí a ń ní sí wa takumu akidatu rọfidatu fi istibahati amuwaali wadimai ahli sunna àdéhùn kan wọn ìgbàgbọ́ tí a ní pé níbi tó bá ti kí mùsùlùmí àgbáyé mọ́lẹ̀ sá padànù síbẹ̀ torí pé ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀tọ́ ni ẹ̀mí rẹ̀ ọ̀lẹ́tọ̀kọ́ pa dúkìá rẹ̀ gbẹ́sẹ̀lé àwọn rọ́fídọ̀ wọ́n tún gbà wípé tọ́há àrọ̀tàmọ̀ òlóde yìí pé àwọn o àtàwọn ọmọ táwọn bá ń bí àwọn làwọn mọ ká tó lọ síbi eléyìí rọwà asọdọk filẹ̀ẹ́lá musanadanila daoud ibn farqad kọ́ọ̀lù qultu abi abdullah ìkànnì àwọn ṣàǹkóṣàǹkó wọn ó lọ sọ fún abu pé mata qulu fi nasib kí ni tó ní sọ nípa àwọn nípa àwọn nasibu yìí ó ní halalu dam ẹni pàwọn mùsùlùmí àgbáyé tó bá lè tẹ̀ wá táwọn sí àbá gbá wa mú wọn ní ẹ̀jẹ̀ wa ẹ̀tọ́ ni ẹni pé bí wọn bá pa wá wọn ò ní pa wọn padà wọn ò sì ní san fídíà láàkín ìtẹ́kìn àlẹ́yìk fàyín kọ̀dárta àǹtàkọ̀lébà àlẹ́yìn àyítọ́n ṣùgbọ́n dúkìá ni kò lò fún o mọ́jọ́ mọ̀ pọ́n fẹ́ pa o tọ́bẹ̀ ilé wa fún lákàmọ́ níbì kan bí alẹ́ bí ọgbà kan lọ kàmọ́ ni yà á pàdánù síbẹ̀ yí ògiri lùmí lórí kó kú dànù síbẹ̀ àwòtẹ́gìrì kọ̀wọ̀ tọ́ba sì wọ tẹ́rì sínú búdò lékè làyẹ̀ ṣàdàbí àlẹ́ ìka fàfọ́n á tí òfin lè jẹ́rìí pé lágbájá báyìí lọ́ọ́ pa mí síbẹ̀ kọ́ pàdánù ìyẹn jẹ́ àdéhùn kan wọn sí wa yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé wọ́n gbà pa àwọn ọmọ tàwọn ọmọ tí ṣe àbá bí ńlẹ̀ ńtọ́mọ́ ẹni tí ìbá ṣe ṣe à àtúnwọ̀n àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n bí ọmọ sìnà òníwọ́n jẹ́ afa àwọn Hashim Al-Barani nínú tafsiru rẹ̀ ètò pè ní Al-Burhan nínú rẹ̀ ó sọ pé ó ọmọ Yahya ọmọ Jaafar ọmọ Muhammad ó lọ sọ pé ma min mawludin wulida illa wa iblisu min al-aba'i lisaabi hadaratihi ó ní kò sọ́mọ wọn tí wọn ó bì tí ó wà sáyé àfi kó jẹ́ pé èṣù kan nínú àwọn èṣù ìbìlísù kan náà àwọn ìbìlísù yóò wà pẹ̀lú rẹ̀ fàyìn alima náà min shi'atina tó bá ti lọ́mọ wípé a ṣí àmà lọ́mọ tí wọ́n bí yìí hajabahu an dhalika èṣù míì yóò lè kó lọ́rọ̀ pé ah mọ́tò mọ́tò délé wa in lam yakun min tí ọba ti á sí nínú ṣíà tí ò sí nínú ìjọ àwọn nínú àwọn ikọ̀ àwọn ọ̀fìbàtà ṣètọ́nù isbáàhù àsàbàbà fi dóbòrè ó ní yóò fi ọwọ́ yóò fi ọwọ́ síbi bàrá àdì ibi tí gbọ̀nsẹ̀ títí ń jáde lára ẹni o fakana ma'buna wadhalika anna dhakara yakhruju lilwajhi wa in kanat imra'atan athbata fi furujiha ara àwọn ọ̀rọ̀ yìnkìn ìtàwọn ṣíà tí wọ́n tún sọ sáwà tá a jẹ́ mùsùlùmí ètà àṣekùnú kódà wọ́n gbà pa ọmọ wa ọmọ sìnà ni wọ́n ọmọ ṣíà nìkan ni wọ́n kì í sọ ọmọ sìnà Kulaini nínú tírà rẹ̀ ètò pè ní ar-Rawdatu minal Kafi Abu Hamza ọgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Abu Ja'far ó sọ pé qultu lahu inna ba'da ashabina yaftarun wa yakdibuna man khalafahum ó ní apá kan náà àwọn èèyàn àtàwọn yaftarun wọ́n ń pa irọ́ wa yakdhifuna man khalafahum ẹni tó bá ti yàtọ̀ sí wọn wọ́n máa ń ṣe kọ́dù fòfun wọ́n lè pè lọ́mọ àlè wọ́n lè pè oníròyìn sínà faqala li al-kaffu ani ajmal pé èyí tó dáa jù oníkéèyàn máa pọ̀ wọn ní onísìnà thumma qala wallahi ya Aba Hamza inna an-nasa kullahum awladu zina awladu bagaya ma khala shihatina ìpìlẹ̀ ni pé gbogbo ẹni tó bá ti lè yàtọ̀ sí ṣíà àfàwọn ọmọ ṣíà nìkan kódà àwọn ṣíà àti rọ́fídọ̀ wọ́n rí i pé anna kufra alìsúnnàtì aglado min kufra yahudi wà nasara wọ́n ní kẹfìrí ni alùsúnnà wal jamaa kódà kẹfìrí tiwọn ó ju kẹfìrí yahudi àti nasara lọ kọlọ̀nkọjọ́ kọsànù wa kùnbi àwọn ṣíà yìí ẹ̀dá burúkú ńlá wọn ṣíà o ẹ̀dá tí ọ̀dá ńlá wọn ṣíà o kódà wànàwọ́sibù ìlà ahli sunnati ọmọlẹ́dẹ́ yakrihuna Ali ibn Abi Talib nínú èrò tiwọn ni wípé àwọn nàwọ́sibù tí a mọ̀ sí ahli sunna yìí àwọn làwọn tí wọn kórìíra Ali ọmọ Abu Talib sùpò àwọn rọ́fìdà àwọn ṣíà àwọn ni ahli sunna so wọ́n gbà wípé àwọn làwọn nífẹ̀ẹ́ Ali lẹ́nu mi kọ́ dèmọ́nà imamata Abi Bakri àwa alùsùnà yòókù akórira Ali ìdí nu tó fi jẹ́ pé àjẹ́ kí Ali tá a fi jẹ́ kí ó jẹ àlééfà alákọ̀ọ́kọ́ lẹ́yìn ànẹ́bí àwọn ọ̀rọ̀ kànjẹ́kànjẹ́ lóríṣiríṣi bí a ṣe máa ń sọ nù o kódà Ahmadu àtẹlómi wọ́n tún gba ọ̀rọ̀ wọ́n ní agba ọ̀rọ̀ míì wá látọ̀dọ̀ Ali ọmọ Abu Talib wọ́n lọ sọ pé khairu adil ummati ba'da nabiyyi Abubakrin thumma Umar walau shi'tu lasammitu thalith lọ́dọ̀ àwọn alùsùnà wal jamaa ìgbàgbọ́ tí a ní pé ali o àyè tó wà ipò kẹrin tó wà iná láàyè rẹ̀ nínú ọ̀rọ̀ tí imaamu ahmadu ti ń gbà wá látọ̀dọ̀ ali ọmọ abu tọ́líbi wọn lálẹ́ sọ pé ẹni tó lóore jùlọ nínú gbogbo àlùmọ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ànábì o abubakar ni lẹ́yìn abubakar umar wàlá ó ṣí ta tó wáyé kó bá wù ọ ni nbà tún dákọ̀ ẹnì kẹta fún ọ àfàwà dábì òní ọ̀rọ̀ wá ọ̀rọ̀ yìí wá sírántí nínú tírà wọn ètí à ń pè ní siyar alam anubala lára àwọn àdìọ́kàn tí ọ̀dà ti ń bẹ lọ́dọ̀ ṣíà ò ní wípé sí àfaramọ́ àlùmọ́tíà mọ́tíà lọ́dọ̀ àwọn ṣíà ò ní pé o lè fẹ́ obìnrin lọ́jọ́ kan wákàtí kan ọ̀sẹ̀ kan oṣù kan ọdún kan lẹ́yìn náà kò tí ta tó ti fún lọ́wọ́ àlùmọ́tíà tó láàfọ́dún àdìm ìdá ṣíà kódà kéèyàn fẹ́ obìnrin dasìkò kan yìí ó tún lọ́lá olóore pọ̀ lọ́dọ̀ àwọn àṣeyà nínú tíra àwọn tí wọ́n pè ní manihaj manihaj sọ̀dẹ̀kìn tí àfa àwọn fatihulayi alikashani tọgbà ọ̀rọ̀ wá látọ̀dọ̀ sọ́ọ́dínkù bẹ́ẹ̀ ó ní enal mọ́tì atamindi ní wàdíní abayi falẹ̀dì yàmàlú bíhá yàmàlú wàlẹ̀dì yòǹkìrò wa dínínà wọ́n ní ó sọ níbẹ̀ wípé mú tí a tẹ́ rí yìí káfẹ́ obìnrin níṣẹ́jú ní wákàtí lóòjọ́ lóṣù lọ́sẹ̀ lọ́dún yẹn kíyàn ó ṣàṣẹ́wó pẹ̀lú obìnrin olóbìnrin nínú ẹ̀sìn àwọn lọ́wà o kódà nínú ẹ̀sìn òun lọ́wà àti nínú ẹ̀sìn àwọn bàbá bàbá bàbá àwọn ẹni tí bá wá ń lo mú tí a tí ó fẹ́ bí ní wákàtí ní tí ó bọ̀ bí olóbìnrin tí ó gbé aṣẹ́wó gbígbé aṣẹ́wó nínú ẹ̀sìn àwọn lọ́wà ẹ ń bá wa ń ṣiṣẹ́ tọ́ irú ẹni bá ní ṣiṣẹ́ tọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ẹ wa kórìíra rẹ̀ àjẹpẹ́ sí àwọn ńlọ kórìíra bàdé ìnáwó yẹ̀dín gbẹgẹ́rì dì nínà kódà wọ́n lẹ́sìn rẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ àwọn. wàwọ́ ladùn mọ́tà lọ́dọ̀ wọn ọmọ tóbìnrin tó ṣàṣẹ́wó tí wọ́n bá ṣàṣẹ́wó ọmọ tó bá bí ó lóore ju ọmọ tí obìnrin tó jẹ́ ìyàwó èèyàn tí ó jẹ́ ìyàwó gbére obìnrin tí ọba bí ọmọ tọmọ àlè ọmọ tí ọmọ ń sìnà tó bá bí ọmọ ń sìnà ọmọ aṣẹ́wó olóore pọ̀ lọ́dọ̀ wọn jùlọ. afáwọn alùkùnmí nínú tíra rẹ̀ mọ́nlàyà lóruhu alfaqihu ọgbọ̀rọ̀ wa látara abdullahi bin sinan àní abi abdullahi kọ́ọ̀lù inna Allaha tabaraka wa ta'ala harrama ala shi'atina almuskir min kulli sharab wa awada min dhalika bil kó sì gbogbo ń tó bá lè tìyàn gọ́ọ̀gọ́ tó lè pààyàn bí ọtí ọlọ́run ṣe lé wọ̀ fáwọn táwọn jẹ́ ṣe hàn kéèyàn wá fẹ́ obìnrin tó jẹ́ aṣẹ́wó ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ẹ máa wo ọ̀rọ̀ kánjẹkànjá tí ń jáde nígboro ẹnu tí ọ̀dà yẹn látọ̀dọ̀ àwọn ṣe hàn gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kánjẹkànjá ni ọ̀rọ̀ tí ò sínú ẹ̀sìn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu lẹ́nu àwọn ṣe hàn ńlọpin sí kódà nínú mọ́níyájú sọ̀dìkínà bákan náà ọ̀n bẹ́ẹ̀ pé mọ̀ntàmọ́tà márọ̀tàn wáhídàtà wọ́n ti kọ́ thuluthuhu minan nar ẹ̀ ń bá ilé bá aṣẹ́wó ṣe lẹ́ẹ̀kan tó fẹ́ láàrin wákàtí kan àbí ṣẹ́jú kan tó ra ọmọ lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n bọ̀ kún náà kú lọ́rùn onítọ̀hún ẹ̀ ń bá ṣe lẹ́ẹ̀mejì okùn náà ìdá mẹ́ta ara rẹ̀ wọ́n bọ̀ kúrò tó bá ṣe lẹ́ẹ̀mejì ìdá míì wọ́n tún yọ tó bá ṣe lẹ́ẹ̀kẹta gbogbo ààrẹ pátápátá kò ní wọ náà ní ọba dọ́mọ àlùjáná lẹ́nu àwọn ṣíà oníran dáradá pátápátá yẹn ni pé nínú àwọn àdìọ́kà àwọn ṣíà ò ní pé kéèyàn fẹ́yàwó di àkókò kan ọlẹ́tọ̀ọ́ lẹ́yìn tó ṣe wípé ó sì takò ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam mélòó la fẹ́ sọ nípa àwọn ṣíà àtàwọn àgbàgbọ́ léètí ọ̀dà léètí á ní bóyá ká gbé ọ̀rọ̀ wọn ti báwọn ká tún wọ ọ̀rọ̀ míì ká wá sọ níta kàfẹ́ fi díẹ̀ múlẹ̀ ni wípé ewu ń bẹ níbi títẹ̀lé ṣíà arọ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n wá scholarship káàkiri mọ́ wá lọ sí ìránì o àwọn ṣíà ní ń bẹ ń bẹ o tọ́yẹ́pá yìí lọ bá ń fẹ́ ọ̀ọ́rà yìí o ṣùgbọ́n wọ́n ba àlòkè àmà rẹ̀ wọ́n bàjẹ́ torí àwọn àdìọ́kàn tí ọ̀dà léè tí wọ́n gbìn sí ọ lórí abilọ́wọ̀n bá subhanahu wa ta'ala ọba tó ti ṣe ìdáyà wa tó ti jẹ́ àmọ́ ìsìláàmù ní ẹ̀sìn tààrà tá a fi rí ojú rí ọlọ́run ìwíkúwí ìròrí tí ọ̀dà ọlọ́run làwà níbẹ̀ o ọlọ́run sí alọ́mọ àlùjánnà o ọlọ́run má ṣe alọ́mọ àná o rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk